محمد وعلى آله وصحبه كتاب الرضاعة ọ̀rọ̀ nípa àti ọ̀yàn múmu tí a bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ oríṣiríṣi ni ọ̀rọ̀ lè kan nínú Islam àmọ́ ojú ọ̀nà wo ni wọ́n ti fẹ́ sọ̀rọ̀ àrọ̀bọ̀ à bí ẹ bá ṣàkíyèsí gbogbo ní tí à ka bọ̀ ká tó kan kìtàbù rọ̀bọ̀ àyí ó ní ṣe pẹ̀lú kíni ọ̀rọ̀ kíni ọ̀rọ̀ nìka ọ̀rọ̀ afẹ́rẹ́ ni àti gbogbo ní tí ọ̀rọ̀ mà ni a fi gbọ́ yé pé ọ̀pọ̀lọpọ̀ àhàdìfù tá a kà nínú kìtàbù rọ̀bọ̀ àyí. yọ́ ma dá lórí tó ní ṣe pẹ̀lú ipa wo ni ọyàn funfun ni àti ọyàn múmu ipa wo ni méjèèjì kó látàrí ìtalọ́lẹ́tọ̀ sí kọfẹ́ ẹnìkejì ìyẹn ni pé kìtàbù rọ̀bọ́ èyí ta fẹ́ kà ní báàbù yìí kìí ṣe pá wá sọ̀rọ̀ bóò ni wọ́n ti fún yàn lọ́yàn àbíbò ni obìnrin tí máa fọ́mọ àbíbò lọ́mọ tí máa mú yàn hàn àmọ́ tí a bá sọ̀rọ̀ kìtàbù rọ̀dán nínú fíkíwù ìtumọ̀ rẹ̀ ni pé ìfúnni lọ́yàn àti ìmúyàn ọmọ ó nípa lórí ta lọ́lẹ́tọ̀ ọkọ fẹ́ra wọn lẹ́yìn bá gbọ́ sẹ̀ríà ìsìláàmù yìí torí ẹ̀ ni hadithu alákọ̀ọ́kọ́ nínú àhadithu kìtàbù yìí حديث ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم في بنت حمزة ولا لا تحل لي يحرم من الرضاع ما يحرم من النسب وهي ابنة أخي من الرضاع حديث يني التككري كنتنا ونقبي حمزة ibn abdul muttalib radiyallahu ta'ala anhu tí ń ṣe àbúrò bàbá anabuwa muhammad sallallahu alaihi wasallam hamza yìí ni wọ́n pa sí ogun oṣojú lẹ́yìn anabuwa muhammad sallallahu alaihi wasallam hamza ní ọmọbìnrin kan tó fi ilẹ̀ sáyé látàrí bá ti mọ̀ pé àwọn nǹkan kan bẹ tí ṣẹ̀rí àti ní lámàáyé ọ̀gbọ́dọ̀ fẹ́ni tó bá rí báyìí ṣọ́rọ̀mọ́ta aláìkún umahatukum wa banatukum wa akhawatukum wa ammatukum wa khalatukum wa banatul akhi wa banatul ukhti ila tọ́nà bá láàdá tí wá bá takò agbọ́dọ̀ sọ ká yan pé ní àà ṣẹ̀rí ọ̀takò inú tí ṣẹ̀rí ọ̀takò táwa ń rò pa láàdá wa takò ṣẹ̀rí ò pé dandan kéèyàn fẹ́ ẹni táwo pè ní kọ́sìn ìyẹn ni pé ọmọ ẹ̀gbọ́n bàbá yàn àbọ́mọ àbúrò bàbá yàn èyí táwo pè ní tẹ̀gbọ́ntàbúrò náà ní kèése wọnú ṣẹ̀ríà kọ́mọ ẹ̀gbọ́n fi ọmọ àbúrò mọ̀rọ̀pọ̀ ti yé òun lẹ́fi rí ló fi jẹ́ ló fi jẹ́ pé aliyu bin abi tọ́libin radiyallahu ta'ala anhu òun lọ fẹ́ ta ni fatimatu bintu muhammadin sallallahu alayhi wa sallam àwọn èèyàn wá ń sọ lójú ayé anábọ̀ muhammad sallallahu alayhi wa pé ọmọbìnrin hamza o à ń wò pé bọ́yá anábì ọ̀fẹ́ sallallahu alayhi wa sallam. òun là nábì fi wá sọ hadithi yìí anábì ní látàhìlùlì ọmọ tí hamza bá bí èèwọ̀ ní fún mi kí n fẹ́ awa bira wa pé léyìí tí a yà kàkalẹ̀ yìí ṣúrì mẹ́ta aláìkún ọmọha tukún wàbàná tukún ìlà àfẹ́rẹ́ èwo lọ́wọ́ ń bẹ́ẹ̀ kò sí ìtọ́wọ́ ń bẹ́ẹ̀ àbí èyí là nẹ́bí fi wá fi yé wa sọ̀rọ̀ sọ́lọ̀ pé àti nǹkan míì tó ń bẹ tí máa sọ ìfẹ́ rẹ níde wọ̀ yàtọ̀ fáwọn tí àyà ìdákọ̀ kí nìkan náà ànẹ́bí ní yẹ́ṣùrùmù mìíràn rọ̀bọ́ ma yẹ́ṣùrùmù mìíràn nasab áhí mìíràn rọ̀bọ́ gẹ́gẹ́ bí annasabu okùn ẹbí ẹ̀rí pé gbogbo àwọn tá a kàkalẹ̀ yìí àti ọmọ ẹni ni àti ìyá ẹni ni àti ẹ̀gbọ́n ìyá àtẹ̀gbọ́n bàbá gbogbo àwọn eléyìí kí ló so wá pọ̀ anẹ́sàbù ìran anábì ni yáhùrùmù mi nà rọ̀bọ́ máa yáhùrùmù mi nà nẹ́sàbù gẹ́gẹ́ bó ti ṣe pé ìran wọ́n jọ bí wa yìí lọ́sọ àwọn wọ̀nyí déèwọ̀ téèyàn ò fi lè pé wọ́n fẹ́ nu wọn ẹni ọ bá ṣe pé ó mu ọyàn ẹnìkan nínú àwọn tó rí báyìí náà èèwọ̀ ní fóun náà kọfẹ́ tí wọ́n fẹ́ra wọn. wàhíyà bínátù áhí mìíràn rọ̀bọ̀ à ẹ̀ wá rí ọmọbìnrin hamza yìí bó ti jẹ́ sẹ́mi ànẹ́bì ni pé ibùnátù áhí mìíràn rọ̀bọ̀ à ọmọ tí ọmọ ìyá mi bí ni ta ìyá ànẹ́bì sọ̀rọ̀ sọ́lọ̀m hamza àmẹ́rí pé hamza kí la pé hamza ibnu abdulmuttalib والنبي صلى الله عليه وسلم محمد ابن عبد الله لي تان النبي كحمزة ني أخي أي من الرضاعة أن كالوف حمزة كي النبوة محمد صلى الله عليه وسلم لويا نبا ووا ني ككري èyí ni ìdájọ́ tà nẹ́bí fẹ́ fi yé wa ń bí sọ̀lọ́lọ́hà ọ̀sẹ̀lẹ̀m àti bí ìbí kí wọ́n bí ní pọ̀ bí tí tún pé nǹkan kan kan bẹ tó lè dáàyàn pọ̀ tí ó dàbí ìgbà tí wọ́n jọ bíyàn kí ni nǹkan náà òun lọ yàn múmú òun ló fi ṣe pàtàkì ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá wa ẹ̀yìn ẹ̀gbọ́n àbúrò wa lóbìnrin ẹ̀jẹ̀ ń sáré fọmọ yìí lọ́yàn àbí ẹ bá lọ gbé fún ìyá kíní ẹni wọn ọmọ wọn jẹ́ ń gbádùn ó fún lọ́yàn nínú sẹ̀ríà oníntí ọ̀fà lẹ́sẹ̀ o oníntí máa fà ní ẹsẹ̀ ẹni ọba ti múrú ọyàn bẹ́ẹ̀ àwọn àdájọ́ rẹ̀ òun la fẹ́ mẹ́nu léyìí òun là nábì fi lè pé ní ẹni ó jẹ́ ìwọ̀ tó tí èyí sí ìwọ̀ fún ni àkéèyàn fẹ́ tẹ́lẹ̀ bọ́ bá ti ní pé ọyàn múmú dáàyàn pọ̀ fa iná ha láta ẹlòlì fàhíyà bínẹ́tò áfí mẹ́nà rọ̀bọ̀ ha mo rò pé kọ́ bá yé yóò ní di àwọn àlàyé kan nípa ọ̀rọ̀ rọ̀bọ̀ yìí níta ń pè ní ọ̀yàn tí ọmọ máa mú nígbà ya obìnrin àbí wọ́n fún un síbì kan fún un wọ́n gbé e fọ́mọ mu ìdájọ́ kan náà ló nínú sẹ̀ríà ìmọ̀ ọmọ mu nígbà ya obìnrin àbí ọ̀yàn obìnrin wọ́n fún un síbì kan fún ọmọ ọwọ́ á mu irú ọ̀yàn bẹ́ẹ̀ àkọ́kọ́ nù ìdájọ́ tọrọ mọ́ rọ̀bọ́ à òun là nábi wí sallallahu alaihi wasallam òun ni pé yahrumu mina rọ̀bọ́ ma yahrumu mina nasab ma yahrumu mina nasab àti mẹ́lẹ́yìn nù ayé al-Qur'an al-Karim àwọn nǹkan àwọn wo ni bíbí máa sọ déwọ̀ fún yàn láti fẹ́ ìran méje ni حرمت عليكم أمهاتكم وبناتكم و وأخواتكم وعماتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت. akhi wa banatul ukhti inú suratul nisa tó ń kálukú wa náà lọ́ọ̀ka ìyá ẹni ọmọbìnrin tí èèyàn bí fún rẹ̀ ẹni wọ́n jọ bíyàn ní tẹ̀gbọ́n-tàbúrò ìmọ̀ ọjọ́ ìyá àbọ́jọ́ mọ bàbá ìyá àti bàbá dáyàn pọ̀ àbí ìyá nìkan lọ́pàá yẹn pọ̀ gbogbo eléyìí ní ṣẹ̀rí ń pè ní àkàwátù ọmọ ìyá tí ìyá àti bàbá pani pọ̀ àbọ̀mọ ìyá tí bàbá nìkan dáàyàn pọ̀ táwa ń pè lọ́mọ bàbá òkùtù náà ń ṣẹ̀rí àpè àbẹ́ ìtí ìyá nìkan pa wá pọ̀ tí bàbá ọ̀dà wá pọ̀ gbogbo orú àwọn wọ̀nyí inú ìran ti inú ìran èèyàn téèyàn ò lè fẹ́ òun ni wọ́n wà ó di mélòó ó di mẹ́ta wà á má tukùn ẹni tó jẹ́ gbọ́n bàbá yàn àbábúrò bàbá yàn kò sí nínú ẹni téèyàn lè fẹ́ kọ́dà bọ́jọ́ méke wàhálàtùkùn bákaná ń dilé ìyá ẹ̀gbọ́n ìyá àbí àbúrò ìyá kọ́dà bọ́jọ́ méke téèyàn jùlọ tẹ̀mọ̀ pé yóò ní ọ́nkù míì téèyàn ṣẹgbẹ́ rẹ̀ ẹ̀yìn ó ní àǹtí míì téèyàn jùlọ àbí nígbà tí bàbá bá dé tọ́dọmọ ọgọ́ta ọdún tó sì ẹ̀sẹ̀ wá níyàwó ní ọgọ́ta ọdún ó sì bímọ kan látọgbọ̀n ọdún ọmọ yìí náà ti ń bímọ ẹ̀rí pọ́ ọmọ táwọn ọmọ yìí bá bí wọn ó ju àwọn tá a pè ní ọ̀nkù àbí ẹ́ àbí àǹtí wọn yìí lọ kọ́dà bọ́ jẹ́ bẹ́ẹ̀ pé ọmọ èké ni ṣẹ̀rí alẹ́ wọ̀ ni ẹni abá ti wù pé ipò pé òun àti bàbá àyàn ni wọ́n jọ jẹ́ tẹ̀gbọ́ntàbúrò àbí ìyá àyàn èèwọ̀ ni. wàbànátù láàfí wàbànátù gbogbo àwọn ọ̀ràn méjèèjì yìí yàhùrùmù mìnà rọ̀bọ́ mà yàhùrùmù mìnà nẹ́sà. tọ́yì nígbà tá a ti wá mọ méjèèjì yìí níta nẹ́bí ń wí fún wa ni pé irú méjèèjì yìí náà yàhùrùmù mìnà rọ̀bọ́ kẹ́yìfà. ìyẹn ni pé ó mà á tùkún ìyá tó bíyàn mìnà nẹ́sà. tọ́yì ìyá tí ò bíyàn tó fún yàn lọ́yàn ńkọ́ ìdán ọmọ ha tukùn mẹ́nà rọ̀bọ̀ à ìtumọ̀ yá hùrùmù mẹ́nà rọ̀bọ̀ mà yá hùrùmù mẹ́nà nẹ́sà tọ́ ìkílẹ̀ kejì wà bàná tukùn wà bàná tukùn bàná tukùn mẹ́nà nẹ́sà ọmọbìnrin yìí tẹ́ bí fúnra yín èyí ń hàn tọ́ ìwà bàná tukùn mẹ́nà mẹ́nà rọ̀bọ̀ à yá hùrùmù mẹ́nà rọ̀bọ̀ mà yá hùrùmù mẹ́nà nẹ́sà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òfi dórí kíni àkàwátù kún náà ẹni ọjẹ́ gbọ́n tá burú èèyàn lóbìnrin tí wọ́n jọ bíyàn mínà nẹ́sàbìnú ẹni tí wọ́n jọ bíyàn kọ́dà tẹ́ ìṣe léde kan náà kọ́dà bọ́ jẹ́ ibo tí wọ́n jẹ́ yorùbá àwa wádìí arí pé ẹnìkan náà ló fún ẹ̀yin méjèèjì lọ́yàn ní kéke ìdán yáxarumu mínà rọ̀bọ́ mà yáxarumu mínà nẹ́sàbìnú èyí wọ́n máa jẹ́ àkàwátù kún mínà mínà rọ̀bọ́ à mo rò kó ti yé tó báwọn méjèèjì yìí ṣe jẹ́ ìwọ̀ nínú nẹ́sàbù bẹ́ẹ̀ náà ni wọ́n jẹ́ ìwọ̀ mìíràn mìíràn rọ̀bọ̀ à tọ́yì. inú àwọn ìsìsìnà àti tó wá wà ń bi ìdájọ́ àrọ̀bọ̀ à àkọ́kọ́ ni pé kọ́ìdà nínú òfin rọ̀bọ̀ àánú ṣẹ̀ríà pé yàtẹ́lifù mùrtẹ́dìrú ànilmùrbìà yàtẹ́lifù mùrtẹ́dìrú anil murbi'a ìdájọ́ tí ń bẹ fún ọmọ tó muyàn ọ yàtọ̀ díẹ̀ láwọn ọ̀nà kan sí ìdájọ́ ọ̀yà tó fún yàn ní ọ̀yàn torí pé ọmọ tí wọ́n fún lọ́yàn tá ń pè ní kíni al murtaja yẹ́sìrì tàhàrímù fi furu'ihi la fi usulihi wala hawashi yẹ́sìrì tàhàrímù fi furu'ihi la fi usulihi wa la fi hawashi amma al-murdi'a فيسر التحريم في فروعها وفي أصولها وفي حواشيها ìtumọ̀ eléyìí ni pé ẹni ó múyàn ọmọ tó múyàn ọ̀nà kan ló fi ọ̀yàn yìí fi mú òun òun ni gbogbo ń tọ́ bá jáde lára tiẹ̀ yahrumu mina rọ̀bọ́ ma ya harumu mina nẹsa lápèjúwe nísìnyí ẹnìkan mu yàn lọ́dọ̀ ya kan bọ́ bá dàgbà tóun náà bímọ ọkùnrin lòun àbóbìnrin lòun òun náà wá dàgbà wá sí kínní ó bímọ ipò wo lọmọ tó bí wà sí ìyá tó mu yàn lọ́dọ̀ ẹ̀ yìí ẹ́ kí ni ìyá òun jẹ́ sọ́mọ òun ẹ́ ìyá àyà rẹ̀ àbí ìyá bàbá rẹ̀ mí nà rọ̀bọ̀ à ìyá àyá rẹ̀ àbí ìyá bàbá rẹ̀ mìíná mìíná rọ̀bọ̀ ọ yàtọ̀ fún ìyá àyá rẹ̀ àbí ìyá bàbá rẹ̀ mìíná àmọ́ yá àrùmù mìíná rọ̀bọ̀ mà yá àrùmù mìíná nẹ́sà bákan náà làwọn méjèèjì rí nípa òfin ọ̀rọ̀ nìkan tó yé wàlá yẹ fèrè fi usulihi wàlá fi hawashi tọ́yì al-usul ọmọ tó lọ mú yàn lọ́dọ̀ ẹni tí èso òun ló bì yìí òun náà sá ó ní bàbá ǹjẹ́ dájọ́ yóò wá kan pé àwọn ọmọ ìyá tó mu yàn lọ́dọ̀ rẹ̀ yìí o wọ́n dọmọ bàbá ọmọ tí wọ́n fún lọ́yàn yìí wọ́n ti dọmọ kíni wọ́n dọmọ ìyá rẹ̀ kò rí bẹ́ẹ̀ ìtumọ̀ ẹ̀ ni pé yẹ́sìrí fi fòró ẹ̀hí láàfi òṣùlì yìí ìdájọ́ yẹn ọ̀dọ́dọ̀ àwọn tó bí òun ọ̀dọ̀ àwọn tí ó bẹ̀rẹ̀ látòrí tiẹ̀ àtàwọn tóun bá ṣe kíni àtàwọn tí òun bá bí wàlá fi hàwàṣì kí náà ń pè ní hàwàṣì nù sẹ̀ríà hàṣíà ni eh, footnote ìpè tí wọ́n kọ sísàlẹ̀ tíra àbí àmọ́ nínú sẹ̀ríà wọ́n bá ní hàwàṣì ìtumọ̀ ẹ̀ ní pé bí ẹ̀gbọ́n bí àbúrò bí ẹ̀gbọ́n bàbá bí àbúrò bàbá àwọn wo ni òṣùlù. Hmm? òun ni bàbá àti bàbá bàbá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti ìyá àti ìyá ìyá àwọn òní fòrò rẹ̀ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ náà ìdán wà láàfí hàwàṣì ìtumọ̀ eléyìí ni pé ọmọ tọ́lọ̀ múyàn lọ́dọ̀ obìnrin tí è ṣe ìyá rẹ̀ òun nìkan kí ìyá rẹ̀ sì bí ìyá rẹ̀ lápèjúwe nísìnyí ó bímọ ọkùnrin mẹ́ta àbóbímọ obìnrin mẹ́ta ọ̀kan nu wọn péré la wá rí lákọọ́lẹ̀ pé ìyá alámọyín fún ọ̀kan lọ́yàn nu wọn ìdájọ́ nìjọ́ kan ẹ̀gbọ́n rẹ̀ àbábúrò rẹ̀ láwọn tí wọ́n jọ bí ọ̀kan wọn torí pé òfin rọ̀bọ́ àfil mọ̀tẹ́jẹ́ yẹ́sìrì fi fòrò ẹ̀hí láàfi òṣòlìhí wà láàfi àwàṣì kò sí ń tọ́kan àwọn ẹ̀gbọ́n rẹ̀ táwọn ò mú yàn kò sí ń tọ́kan àwọn àbúrò rẹ̀ táwọn ò mú un ọyàn lọ́dọ̀ ìyá tó ń mọyàn lọ́dọ̀ ẹ̀ mo rò póye tọ́yì wọ́n fi mọ́rù bí a ìyá tó wá fún òyàn lọ́yàn yẹ́sìrì lẹ́kùnmù fi fòrò ìhá wà fi òṣùlì ha wà fi hàwàṣì ha gbogbo ọ̀nà lòfin yìí fi kan òun ìyẹn ni pé obìnrin tó fún ọmọ ẹlòmíì lọ́yàn gbogbo àwọn ọmọ tí ọmọ yìí bá bí wọ́n ti dọmọ wọ́n dọmọ ìyá pẹ̀lú àwọn ọmọ tí ìyá yìí bá ṣe kíni ìyá ìbàbí àdá fi fi alfòrò àdá fi alfòrò tọ́yì ìyá yìí náà ní bàbá ìyá yìí náà ní ìyá ó fún ọmọ ẹlòmíì ní ọyàn ipò wo ní bàbá àti ìyá àyá yìí dì fọmọ tí ìyá tọmọ wọn fún lọ́yàn ó di kíni àwọn yóò di jádù wàjàdátù hu mìíràn mìíràn rọ̀bọ̀ tọ́yì ìyá yìí lẹ́gbọ̀n ó sì ní kíni ọlábúrò ipò owó lẹ́gbọ́n rẹ̀ àtàbúrò rẹ̀ dúró lára ọmọ tó fún ní ọyàn rẹ̀ hmm? Hmm? ó di kíni wọ́n di xaalu rẹ̀ nu nídìílé ìyá wọ́n di amú rẹ̀ nu nídìílé bàbá kọ́dà ìyá yìí lọ́kọ obìnrin ọ̀pọ̀lọpọ̀ ní ẹmọ gbogbo àwọn òfin òfin ní ń fà lẹ́sẹ̀ ọ̀rọ̀ ẹ̀kàn gbé ọmọ fún ẹ lọ fún lọ́yàn ọkọ tí ìyá yìí ní ìyá tó fún ọmọ ẹlòmíì ní ọyàn ipò owó lọ́kọ̀ yìí wà fọ́mọ tí wọ́n fún lọ́yàn ọkọ kó fún yàn lọ́yàn o àbí kí lọ́kọ̀ yìí wà fún àbúhú àwò àbúhá mẹ́lẹ̀ rọ̀bọ̀ wa ọkọ ẹni tí ó fún yàn lọ́yàn di bàbá ọmọ tí wọ́n fún ní ọyàn lọ́kùnrin àbí ní obìnrin mẹ́nà rọ̀bọ̀ ìdánilẹ́ àrùn mọ́ mẹ́nà rọ̀bọ̀ ma yahrumu minan nasab. Naam, ìdájọ́ kejì, qaida kejì lórí ọ̀rọ̀ rada. Yahrumu minar rada ma yahrumu minan nasab. Òfin rada yìí gẹ́gẹ́ bá ti ṣàlàyé, ó kó sínú ọ̀rọ̀ afẹ́fẹ́ra ẹni, èyí ń kílíà, àbí? àmọ́ ǹjẹ́ ó tún fa nǹkan míì lẹ́sẹ̀ nígbàtà nẹ́bi ti ní àrọ̀bọ́ọ̀wù kanẹ́sàbì ipe ìdájọ́ rọ̀bọ́ọ̀wù yìí o yáhùrùmù mìnà rọ̀bọ́ ma yáhùrùmù mìnà nẹ́sàbì wà fi báàbí àhàdìsì tí ó padà wá tá nẹ́bi ń fi rọ̀bọ́ọ̀wù fúnyàn lọ́yàn wé kíni tí ń fi ń wé nẹ́sàbù bíbí. àlàyé lórí eléyìí ni pé ọ̀rọ̀ rọ̀bọ́ọ̀wù ọ̀nà bíi mẹ́ta náà nìdájọ́ rẹ̀ mọ́ àbí mẹ́rin annekah walmahramiya walkhalwa wannador ọ̀rọ̀ dájọ́ rọ̀bọ́à lórí ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin yìí orinlẹ̀ kí làkọ́kọ́ annekah òun ni pé gbogbo ẹni tí a bá fẹ́ fẹ́ra ẹni nínú tá a gbọ́dọ̀ wádìí táwèé sí ìwádìí rẹ̀ lónìí òun pé ń gbà táwọn ọmọ yìí wà ń kékeré ǹjẹ́ wọ́n mú yàn bì kan náà torí pé bí wọ́n bá ti mú yàn bì kan náà yáhùrùmù mẹ́nà rọ̀bọ́ mà yáhùrùmù mẹ́nà nàṣà. kọ̀wá ma lórí tí wọ́n nìkan gẹ́gẹ́ bá ti wí ìyá tó fún lọ́yàn yìí gbogbo fòró ìyá yìí gbogbo ùsùlù ìyá yìí àti gbogbo hàwáṣí ìyá yìí wọ́n ti wà ń po bàbá ìyá ẹ̀gbọ́n ìyá ẹ̀gbọ́n bàbá ẹ̀gbọ́n àbúrò ọmọ tí wọ́n fún lọ́yàn yìí ẹ̀ẹ́kejì almahramiya bí wọ́n bá ní ọmọ yọ lọ wá maharamu wá lọ wá maharamu wá ẹ̀fẹ́ lọ hajj yàtọ̀ fẹ́ yìí táwọn ń wá ní ìsìn tí wọ́n ń pè ní muharamu àǹtọ́kọ̀hùnmùlọ́hù alladhi àǹtọ́kọ̀ kulla shay bí wọ́n bá bí wọ́n ní ìsìn yóò ní muharamu ni mo nílò tọ́ ni muharamu ni èèwọ̀ ni èèwọ̀ lèyí tẹ̀yìn ń mú wáhùn àwọn gan wa maharamu pé wọ́n mọ̀ wá pé kí ni muharram ní sẹ́rí pé antaqahumullahu alladhi antaqa kulla shay ọlọ́run ló fi sí wọn lórí ahọ́n bẹ́ẹ̀ ní abámọ̀ tó máa ń táwọn ń wí àti èèwọ̀ ní lóòótọ́ muharram èèwọ̀ nu àmọ́ maharamu ọ̀tọ̀ maharamu yìí ṣe ń ta kàn kiri ẹni mọ́lẹ́gìrì pé tẹ̀dúró mi dáadáa ẹ̀yìn ní ẹ̀yìn rẹ̀ ní maharamu tọ́lọ́ nǹkan kápadà sórí èyí tá à ń sọ alimaharamiya bí wọn bá lóbìnrin ọlọ́wà maharamu wa bí ọba rí maharamu mina nasabi ọlẹ́tọ̀ bẹ́ẹ̀ ọwọlé bẹ́ẹ̀ kọ́ wá kíni maharamu mina rọ̀bọ̀à gbogbo lè ilá àmọ̀tẹ́lẹ̀ obìnrin mi ò rí maharamu mina rọ̀bọ̀à bí ò rí nù nasabu débi ká máa lọ wá muharamu yàní almaharamiya min ahkami rọ̀bọ̀ almaharamiya min ahkami rọ̀bọ̀ lápèjúwe nísìnyí obìnrin yìí kò rí maharamu rẹ̀ mina nasabu àwa rí i pé nígbà wà ń kéke òun àti lamẹ́yìn tọ́jọ́kùnrin ọ̀yàn kan náà wọ́n jọ mú fàhùwà òkùtùhá mẹ́nà rọ̀bọ̀ ha fàhùwà òkùtùhá mẹ́nà rọ̀bọ̀ ha gbogbo ní máa ráàmù máa dúró fún ló lè dúró torí pé náà ò lè fẹ́ èèwọ̀ ni kóun náà ò ṣe ni òun náà ò fẹ́ ìdáná ó méjì nínú ntí mi rọ̀bọ̀ òun máa ṣe òun ni ànábọ̀ òun ni pé ọlẹ́tọ̀ọ́ kó rí gbogbo ohun tí ará àtọ̀ ò lè rí lára ẹni wọ́n jọ múyàn bí ojú rẹ̀ bí ọwọ́ rẹ̀ bí ẹsẹ̀ rẹ̀ ní téèyàn máa rí lọ́mọlúwàbí ká ah, àbúrò mi lélẹ́yìí ẹ̀gbọ́n mi lélẹ́yìí bí ẹni tí wọ́n jọ bí báwọn ẹ̀gbọ́n rẹ̀ àbúrò rẹ̀ bí ò ṣe ní máa bójú fún wọn àbí máa paramọ́ fún wọn bí tara àta bẹ́ẹ̀ náà ni ò ní ìdíkọ́ paramọ́ fún kínní ẹ́ ẹni wọ́n jọ mú yàn àbẹ́ni ọkàn látàrí kíni látàrí ọyàn ìmọ̀ xaalu rẹ̀ mẹ́nà rọ̀bọ́ à amú rẹ̀ mẹ́nà rọ̀bọ́ à àbúhà mẹ́nà rọ̀bọ́ à àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ọdún mélòó ọdún mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin ni alifaliwa alifaliwa nínú tó jẹ́ wọ̀ gẹ́gẹ́ bí anabuwa muhammadu sallallahu alayhi wa sallam ṣe wí pé ẹnìkan ò ní wà ń bì kan tí ọ̀sẹ́ nìkan pẹ̀lú wọn lóbìnrin àtọkùnrin tí wọ́n ṣe máhàrámù ara wọn ilẹ̀ kánà ṣètọ́nù tààlẹ́sàmùmá ṣètọ́nù lẹ̀kẹta wọn ìtumọ̀ ẹni pé àìwà ní kálíwà pẹ̀lú obìnrin tí èsè léèwọ̀ ẹni àmẹ́ni ọba jẹ́ máhàrámù mẹ́nà rọ̀bọ́ àná ọlẹ́tọ̀ kíni ọlẹ́tọ̀ kíni ọlẹ́tọ̀ الأمور الأربعة النكاح المحرمية النظر والخلوة طيب ولا يسري في غيرها ولا يسري في غيرها محرمية وادي بميراثه رضاو. sọ́rí رضاو débi kíni kò débi kíni mẹ̀rọ́sù pé ńgbà wọn ti ní ó ti dẹ̀gbọ́n rẹ̀ ó ti dàbúrò rẹ̀ bọ́ bá kú wọn ó jogun rẹ̀ kò sí yín ń bẹ̀ o ntí mú yàn jogun nìkan ní kíni ìmọ̀ násábù àwọn nìkaáhù àwọn èṣù àwọn olùwàlà asibaabu irfi àwọn asibaabu mìíràsì sàlásàtù annasabu annikahu alwala kò sí ọ̀rọ̀ bọ́ọ̀hún bẹ̀ torí náà nínú àwọn àyàfi àyàfi tí ń bẹ́ ń bi من rọ̀bọ́ ما يحرم rúmú mina òun ni kí ni al-mẹ́rọ̀ ẹ̀kẹ́jì annáfàkọ̀ annáfàkọ̀ laysat min ahkami arọ̀bọ̀ ìtumọ̀ annáfàkọ̀ ni pé dandan o gbọ́dọ̀ náwó láwọn ẹbí rẹ lórí bàbá yàn ìyá yàn àwọn ọmọ àtìyàwó gbogbo bí ní ẹ̀yàn ọba ti wá ọgbọ̀dọ̀ wá ń táwọn wọ̀nyí ọjẹ́ àfi táwọn náà bá dá dúró fúnra wọn bí ọmọ tó ti dàgbà tó ti tó ti tó ti dúró fún rẹ̀ àbáwọn òbí táwọn náà ní tí wọ́n ń jẹ fún fúnra wọn àmọ́ tí ọba ti síbẹ̀ àkọ́kọ́ nu wọn ní ọ̀ràn yẹn tìyàwó lẹ́yìn náà ọkàn àwọn ọmọ àtàwọn bàbá àtìyá àmọ́ gbogbo eléyìí mi ní ẹ́ṣ mínà nẹ́sàb ayé bàbá ẹni ìyá ẹni mínà nẹ́sàb àwọn ọmọ mínà nẹ́sàb àmẹ́rí ọmọ mínà rọ̀dọ́ à àti bàbá àti ìyá mínà mínà rọ̀dọ́ à kò sí dandan ọ̀gbọ́dọ̀ mọ́nà wọlé wọn lórí ọ̀gbọ́dọ̀ wá tí wọ́n jẹ kò sí ìdán nínú àwọn ìsìnkú àti kíni yáhùrúmú mínà rọ̀dọ́ ma yáhùrúmú mínà annasan okù ó di mélòó tá a nínú àwọn tí àkámù rọ̀dọ́ yọ kan ó di méjì ẹ̀kẹta ni dáfùrù zakat dáfùrù azaka èèwọ̀ ní kéèyàn ó fún òṣùlù rẹ̀ àti fòróòrùn rẹ̀ ní zaka ẹ̀dàkùn gbẹ̀ tí ọba mẹ́lẹ́yìn nǹkan mọ́ o haramun haramun haram kéèyàn ó mú zaka rẹ̀ tọ́lọ̀ ní dandan nínú owó kọ́ wá fún fòróòrùn rẹ̀ àbó fún kínní àbó fún òṣùlù rẹ̀ ìtumọ̀ ẹ̀ ní pé ó fún ọmọ rẹ̀ àbọ́mọ ọmọ àbọ́mọ ọmọ ọmọ rẹ̀ èèwọ̀ ni àbọ́wá fún bàbá rẹ̀ àbíyá rẹ̀ àbí bàbá bàbá rẹ̀ àbíyá àyá rẹ̀ àbí bàbá àyá rẹ̀ ní zaka o èèwọ̀ ni ó lè ṣe sàárà fún wọn àmọ́ zaka jẹ́ dandan rukunun min arkanil islam àyè fún fòrónrò àyè sí fún kíní àyè fún òṣùlù àmọ́ fòrónrò wa òṣùlù táyè fún ní kíní mínà mínà nasab àwọn ètò ìpé wọn bíyàn ni àmì ìtọ́ba yìí pé furu'un mina ar-rida'a látàrí ọyàn ni wọ́n fi di furu'un àbí látàrí amúyàn ni wọ́n fi di usulu bẹ́yẹn bá nídìí àti fáwọn yóò ń zàká kèsè wọ̀ bẹ́yẹn bá nídìí àti sékíní àti fáwọn wọ̀nyẹn ní zàká kèsè wọ̀ nípa báyìí eléyìí ni ìdájọ́ kejì nínú ìdájọ́ tọrọ mọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ bọ́ nínú ìdájọ́ tọrọ mọ́ nínú àkọ̀wá ìdú rẹ̀ òun ni pé àrọ̀bọ̀ ti ń jẹ́ ọyàn èyí tí ọ̀pọ̀ jù tó gbajúmọ̀ jù òun ni pé kì í sábà wá àyàfi lẹ́yìn tóbìnrin bá dé pọ̀ ẹni tí máa lóyún tí máa bímọ àmọ́ láwọn àláàtì kọ̀ọ̀kan táwọn àfáà rí e ní èjì pé a rí ọsẹ̀ lẹ́bá rí ọsẹ̀ lẹ́bá yìí wọ́n láà rí àbẹ̀káàrí nínú àwọn ọmọge tí wọ́n è lóyún gbèlè wọn ó bímọ tí wọ́n ṣe kíni ẹ́ tí wọ́n lómi ní ọ̀yàn wọn ìdájọ́ sẹ̀ríà ni ǹjẹ́ a ṣẹ̀ṣẹ̀ dúró de pé àfìgbà tó bá tó dàgbà tó lóyún tó bímọ ni yáhùrùmù mìíràn rọ̀bọ́ mà yáhùrùmù mìíràn èyí tí púpọ̀ náà àwọn àfáà wà lórí ẹ̀ ni pé gbogbo tí ń bá ti ń jẹ́ ọyàn kọ̀ bá jẹ́ lọ́nà ní ìgbà àyà ọmọ bọ́mọ̀ kan bá ti mú yáhùrùmù mìíràn rọ̀bọ́ máa yá àrùmù mi nà nẹ́sàbì. ẹlẹ́ẹ̀kẹrin bẹ́ẹ̀ inú táwọn afáà máa sọ lórí àkámù rọ̀bọ́ à. aláfarukọ̀ bẹ́yìn náà ṣayá wàlmẹ̀yìta. láfarukọ̀ bẹ́yìn náà alṣayá wà almẹ̀yìta. pé yá àrùmù mi nà rọ̀bọ́ máa yá àrùmù mi nà nẹ́sàbì. ọyàn yìí ma látara láàyè ni àbí látara kíni àbí látara òkú ìyẹn ni pé àwọn àfa àti rákọ̀ọ́ lẹ̀ bẹ́ẹ̀ pé obìnrin míì nígbà tó bá kú omi sì ń bẹ ní ọ̀yàn rẹ̀ ìmọ̀ ọmọ kan wá débi ó mú àbáwọn kan wọ́n fún un ni wọ́n mú bọ́bá ti lè múrú rẹ̀ yáhùrùmù mìnà rọ̀bọ́ mà yáhùrùmù mìnà nàṣà ìdán dọ̀kítì sọ̀rọ̀ àwọn eléyìí ni òṣùlù àbíkọ̀ wá ìlú tá a fi gbàgbọ́ yé kí ni sẹ̀rí à ń sọ ń pa kìtáàbù الرضا إن شاء الله تعالى أما وكا آه، أحاديث كتاب الرضا أتكاكا سيوجسي وكاكاكا نعم آه، حديث كجي عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم إن الرضاعة تحرم ما يحرم من الولادة eléyìí náà jọ hadith alákọ̀ọ́kọ́ ayáhùrùmù mìíràn rọ̀bọ́ mà ayáhùrùmù mìíràn nẹ́sà anábì tún wuyi ní láfúrú mi lọ́nà mi ìnà rọ̀bọ́ ẹ̀rí ọyàn múmu àti fífún ni tuharimu mà ayáhùrùmù mìíràn wìláàdà inú tí ká bíyàn tí máa sọ de wọ̀ ìfúnni lọ́yàn ìmúyàn náà òun náà máa sọ di kíni ìmọ̀ sọ ìdán eléyìí náà dàbí hadith ibn abbas yahrumu mìíràn rọ̀bọ́ ما يحرم من النسب آه، حديث عائشة أنا لليكتا إن أفلح أخا أبي القعيس استأذن علي بعدما أنزل الحجاب فقلت والله لا آذن له حتى أستأذن النبي صلى الله عليه وسلم فإن أخا أبي القعيس ليس هو أرضعني ولكن أرضعتني امرأة أبي الكعيب فدخل علي رسول الله صلى الله عليه وسلم فقلت يا رسول الله إن الرجل ليس هو أرضعني ولكن أرضعتني امرأته فقال أذني له فإنه عمك تربت يمينك حديث يالا وعيشة رضي الله عنها قال لنقى انتياتي بعد nípìlẹ̀ sáríhù yìí pé ọ̀rọ̀ rọ̀bọ́n à látara ẹni tó fún yàn lọ́yàn ọ̀mọ lórí ti ẹ̀nìkan yóò débò yóò dá àwọn tó tara rẹ̀ jáde táǹpẹ̀ ní fòrónù yóò dára àwọn tóun náà ti ara wọn jáde táǹpẹ̀ ní kíni òṣùlù kọ́dà àwọn tó tún jẹ́ asọmọgbè nínú wọn láti wá rí ọkọ láti rẹ́gbọ́n bàbá láti rẹ́gbọ́n ìyá gbogbo àwọn eléyìí náà ìdájọ́ ọmọ kan tó ti fún lọ́yàn ni yọ sàn kan gbogbo wọn irú ẹ̀ ni yànlá aisha fẹ́ sọ fún wa practically yànlá wa aisha ní aka abel kuwais abul kuwaisi ọ ní ọmọ ìyá kan abul kuwaisi yànlá wa aisha mọ̀ ẹni ọwá kẹwàá sàbólkùn àìsì lọ́wọ́ abáyà ńlá wa aisha ẹ̀gbọ́n àbábúrò àbólkùn àìsì ọwá fẹ́ wọlé tọ̀yà ńlá wa aisha ń wọ̀ pé ọmọ mi ni èmi ni ó tún máa wá paramọ́ fún ìsàzánà aláìyá pé ó béèrè yọ̀ǹda pé òun fẹ́ rí ọ bí ìgbà tí yẹn fẹ́ rí ọmọ rẹ̀ obìnrin àbọ́mọ àbúrò rẹ̀ lóbìnrin torípò òun jẹ́ àbúrò àbẹ́gbọ̀n fún àbúrò abulko aisha ìyàwó abulko aisha ló sì fún ìyá ńlá wa aisha lọ́yàn ọ̀rọ̀ yìí wá ó strange lójú ìyá ńlá wa aisha náà fakultu wàláhi la azanu lahu hatta astaazina nabiya sallallahu alayhi wa sallam ìyá ńlá wa aisha ló wà náà ẹ má ti wí fún wọn pé wọ́n wọlé o títí tí ń fi gbà tí ń béèrè lọ́wọ́ annabi sallallahu alayhi wa sallam kí ló dé tí ń fi béèrè فإن أخا أبي القعيس ليس هو أرضعني ẹni tí wọ́n ń kó òun fẹ́ wọlé tọ̀mí yìí òun kó fún mi lọ́yàn wàlákin àrùdọ́àtì ní àrùdọ́àtì ní mọ́ràtù abil kwai ìyàwó àbúrò rẹ̀ abẹ́gbọ̀n rẹ̀ ló ṣe kí ni òun ló fún mi lọ́yàn kí ló wá kan tiẹ̀ èyí tí mo fẹ́ bi anabinu sallallahu alayhi wa sallam فدخل علي رسول الله صلى الله عليه وسلم فقلت يا رسول الله إن الرجل ليس هو أرضعني ولكن أرضعتني امرأته ولكن أرضعتني امرأته nti ìyá ńlá wa aisha ń wín bíi ni pé kò tí ẹ̀ tí ìkan ẹni ọwá yìí kẹ̀ẹ̀kan áhù abelkun aisi kọ́dà bá bolkun aisi gan bá wá sọ́lẹ̀tọ̀ kórí mi fa iná rọ́jùlá lẹ́yìn sàhúwá àrùdọ́ àní wàlákin àrùbọ̀átì ní ìmúra àtùhù tó yé ìyẹn ni pé bọ́bá ipá bólkù àìsí gan lọ́wọ́ ẹ̀wọ̀ obìnrin onílàákàì yóò wá fi èsì kan kú èsì kan tá nẹ́bí bá wá fún un ni ó wá dáhùn gbogbo ẹ̀ wípé ẹ̀gbọ́n àbólkù àìsí lọ́wọ́ yìí àmọ́ ẹ̀ tí ẹ̀ pa tí ẹ̀ ń kì kápá bólkù àìsí gan-an tọ́jẹ́ ọkọ̀ ìyá mi mí ǹjọ́ lẹ́tọ̀ ọkọ wọlé tọ̀ mi ń wọ ọmọ rẹ̀ obìnrin kì ní paramọ́ fún bí òbí torí pé lẹ́yìn sàhúwà àrùdọ́ àní ọkùnrin kó fún mi lọ́yàn wàlákin àrùdọ́ àti ní ìmọ̀rọ̀ àtùwù ìyàwó rẹ̀ ló ṣe kíni ìyàwó rẹ̀ ló fún mi ní ọ̀yàn wàkọ́ọ̀lá nàbí yóò sọ̀lọ̀ sọ́lám ìdájọ́ wá ní o ìzáni làhù ìzáni fa ìnáhù àmùkì fa ìnáwó ẹ̀gbọ́n bàbá rẹ̀ ni bó ló ti jẹ́ bẹ́ẹ̀ torí pé ìyàwó àbúrò rẹ̀ ló ṣe kíni ló fún ọ lọ́yàn fa iná rọ̀bọ́ àtàsírì bẹ̀nẹ́sìbà tìlẹ̀ mọ́rùbẹ́à fi fòrò ìhá wà fi òṣùlì ha wà fi hàwàṣì ha tẹ́rìbàt yẹ̀mínúkà lárúbáwá máa dá lásà tí ò ní tí ò tí èsì pé wọ́n gba wọ́n gba ìtumọ̀ rẹ̀ lérò bí wọ́n bá fẹ́ sọ fún yẹn pé ọmọ kíní yìí ni tẹ́rù bá ti yẹmí inú kà àṣà alárúbáwá ni kò túmọ̀ pé ní ọwọ́ rẹ̀ bá yẹpẹ̀ àbí hàn àwọn kankan bẹ tí ò nídìí kéèyàn máa tu literally torí inú èdè lárúbáwá àwọn ọgbà wọn ọgbà yìí ń lérò àṣà lárúbáwá máa dá bí wọ́n bá sọ̀rọ̀ pàtàkì fún yẹn tí wọ́n rò pọ̀ yẹ kéèyàn ọmọ tí ọmọ wọn ni kíni tẹ́rù bá yẹmí inú kà irú examples yẹn rẹ̀ pọ̀ bẹ́ẹ̀ فاظفر بذات الدين تربت يمينك فإنه عمك تربت يمينك فبذلك كانت عائشة تقول حرموا من الرضاعة ما يحرم من النسب نتبع عن يلا وعائشة رضي الله تعالى عنها التي وما حرموا من الرضاعة ما يحرم من النسب ببنتي ابني bíbí kí máa sọ déwọ̀ bẹ́ẹ̀ náà ní kẹ́ sọ déwọ̀ tó bá ní kíni ìfúnni ní ọ̀yàn àdífù kẹrin náà jọ káka gbogbo ẹ̀kọ́ ìsáàzánà aláyà afúláhù bí àdífì alákọ̀ọ́kọ́ náà ni falam azan lahu fakọ́ọ̀lá àtàtàjìbínà minni wa ana ammuki àtàtàjìbínà minni wa ana ammuki ẹ̀dàkùn eléyìí mọ̀rọ̀pọ̀ yóò ti yé ìtumẹ̀ ni pé àwọn sisters wa àdéhìsì yìí ti fi rinlẹ̀ pé ní bí bàbá yín ti bẹ́ẹ̀ ti lè dún wájú bàbá yín tẹ̀ nípa àwọn nǹkan kan mọ́ bí ojú bí ẹsẹ̀ bí ọwọ́ ní tọ́mọlúàbí máa fi ń hàn yàtọ̀ fọ́kọ rẹ̀ bẹ́gbọ́n bàbá yín àbábúrò bàbá yín náà bá wá ipò kan náà wọ́n wà òun làdínàbí fi lè sọ fún yàrá wa aisha pé ìnáwó àmọ̀kì òun náà ni eh, àkú àbílkọ̀ ayé ti fi ń pé kíni òun náà fi ń pé àtàtàjì bí iná mẹ́ni ó tún ma wá para mọ́ fún mi wà á ná àmùkì ẹ̀gbọ́n bàbá rẹ̀ mo sì jẹ́ ẹlákùnkẹ́yìn náà kó yé ipò ẹ̀gbọ́n bàbá lọ́dọ̀ ọmọbìnrin ipò bàbá rẹ̀ lọ́wà bí bàbá rẹ̀ ti lè wọlé tọ́ láwọn nǹkan tí bàbá lè rí lára rẹ̀ yàtọ̀ fún tọ́kọ rẹ̀ lè rí èyí wọn ọ̀tọ̀ àmọ́ ń tẹ́gbọ́n lè rí tábúrò lè rí tí bàbá lè rí ẹ̀gbọ́n bàbá àbúrò bàbá ẹni náà ó ṣe kí ni òun náà kọ̀ láìfi kí ọ wọlé tọ́ ni bẹ́ẹ̀ níwọ̀ ọmọ àbúrò ẹni àbọ́mọ ẹ̀gbọ́n ẹni òun ni hadith yìí ń júwe. ìgbà tí afúláhù sọ bẹ́ẹ̀ fọkúrútù kéfà dáàlì bó ló ṣe jẹ́ ámù mi àìsà lóhun béèrè bẹ́ẹ̀ kọ́lá àrùdùn àti kàmúrà àtò àfi bílábàá ni àfi àrùdọ̀ àtìkà múra àtò àfi bìlábání àfi àbúrò mi ìyàwó rẹ̀ ló fún ọ ní ọ̀yàn àbúrò mi ló sì ní ọ̀yàn tí ìyàwó rẹ̀ fún ọ èyí tó ń gbọ́ yé nu àmọ́ èyí tó yà wá ni pé sẹ̀rí àti làákalẹ̀ bẹ́ẹ̀ ẹni ọba ti jẹ́ mọ́rúbíà àti òṣùlù rẹ̀ àti fòróhùn rẹ̀ àti kínní àti àwáṣe rẹ̀ ìdájọ́ rọ̀bọ́n àkókò sínú. قال قالت فسألت رسول الله صلى الله عليه وسلم فقال صدق أفلح النبي لو دودنا أفلح صو إذن له تربت يمينك آه، هذا والله تعالى أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ní àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n sọ pé ẹ máa mú kàlára ìdúró ìdúró ìtọ́jú àlàyé ẹlẹ́kejì ni pé tí wọ́n bá pèèyàn nísìnyí kí wọ́n á dẹ́ńtọ́ ọlọ́run pé labẹ́ìka wà sàádẹ́ìka gbígbà pèèyàn fi pọ́n ilé tí kò jẹ́ èèwọ̀ nínú ṣẹ́ríà. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah wa ala alihi wa sahbihi ajma'in. ìbéèrè alákọ̀ọ́kọ́ òní ń pa ẹ̀gbáǹpù tá a mú wálé kan báwọn àfáà ní ọ̀yàn kọ́ bá àti lọ́yàn ẹni tó wà láyé àbọ̀yàn kínni àbọ̀yàn tó ti kú eléyìí ó jẹ́ àfi mọ ìrònú jinlẹ̀ àwọn àlùfáà ṣẹ̀ríà gbogbo ìgbà táwọn. wọn ò bí mà pé àwọn nǹkan kan padà tẹ̀lé tí wọ́n á ní tẹ̀lé láyé lónìí ìjọba. gbogbo ń ti ń bẹ ní ara èèyàn àtọkùnrin àtobìnrin ìmọ̀ ìgbàlódé ti tẹ̀síwájú débi pé bẹ́yàn bá ti kú lẹ́yìn ogójì ọdún bí wọ́n bá fẹ́ kí obìnrin ó tún bímọ látara nǹkan ọmọkùnrin rẹ̀ yóò bímọ wọ́n níbi wọ́n ti ń ṣe kíni ẹ́ wọ́n níbi wọ́n ń tọ́jú ẹ̀ sí ń gbọ́ wà láyé náà ni wọ́n ti gbà á irú eléyìí náà nísìnyí obìnrin tí ń bẹ láyé wọ́n lè ti gba ọyàn rẹ̀ síbì kan fún ẹni reason táwọn bá torí ẹ̀ gbà á ọwọ́ akútàn ọyàn yìí ń bẹ kò sì bàjẹ́ bí n ta wílẹ̀ kan ní nǹkan ọmọ bí wọ́n fẹ́ tọ́jú ẹ̀ dógójì ọdún wọ́n máa bí tí wọ́n ń ṣe kí ni òun wọ́n ń pè ní cryopreservation lónìí wọ́n máa bí wọ́n tọ́jú ẹ̀ sí tí nǹkan kan ò ní ṣe ẹ wá gbogbo àtàwọn àfọ̀nṣeré àti ronú rẹ̀ àwọn ti ronú ìdájọ́ rẹ̀ kalẹ̀ pé bọ́ bá tiẹ̀ rí báyìí ìdájọ́ rẹ̀ ni àmẹ́yìn ò tún máa pé bóyá wọ́n encourage wa pé ẹ máa fún ọyàn òkú ntáwọn sọ ni pé tọ́ bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ léyìí tí ń ṣe ti ń ṣẹlẹ̀ lónìí ntọ́jú ọyàn lọ́gán wọn ń tọ́jú rẹ̀ òun ni ti ń di ọmọ lára ọkùnrin ti ń di ọmọ lára obìnrin wọn níbi wọn ń tọ́jú ẹ̀ sí nísìnyí tó pé lẹ́yìn táwọn méjèèjì ò sí láyé mọ́ bí wọ́n bá fẹ́ so wọ́n pọ̀ tọ́lọ̀ bá ní kinní ni ó dùn ó ọmọ ó sì jáde láàrin nǹkan ni ó ti kú méjì wọ́n wàá gbé e sílé ti ẹnìkan tí ń bẹ láyé òun ó rù kí ọba wọn bì gbogbo ẹ̀ lọ́mọ èèyàn ti ń fọwọ́ fà lónìí eléyìí náà jẹ́ àmọ́ kí mà àwọn àfọ́ oníṣẹ̀rí àpé Ah, ọlọ́run ọba ṣe fátìfù fún wọn ìmọ̀ wọn kọ́dọ̀ kọjá ìgbésí ayé táwọn gbé ǹjẹ́ ọba wọn láyé ọlọ́run ti ní wọn ronú rẹ̀ wọ́n ti ti sọ ìdájọ́ rẹ̀ kalẹ̀ bàbá wa gbọ́rọ̀ eléyìí kọ̀ wá nẹ́sẹ̀sórí lè mí ni pé wọ́n ní a máa fún ọyàn lára òkú èyí tí àfa abdulrasaki mẹ́nuba ni pé àwọn ọmọ ìyá wa ti ń ṣe medicine nípa pé a fẹ́ kọ́ṣẹ́ pé bí òkú kan bá kú kí wọ́n tó gbé fẹ́yàn rẹ̀ nǹkan báyìí ni wọ́n yọ ń bẹ̀ wọ́n ṣe mo rò pé yìí lẹ̀ ń wí àbí ọ̀tọ̀ lélẹ́yìn fánù mi lélẹ́yìn anabuwa muhammad sallallahu alaihi wa sallam ti kìlọ̀ fún wa pé fa inna kasra ibami mayiti ka kasrihi hayya anabi lè gun òkú àti gun èèyàn bẹ́ẹ̀ yẹn bá kan ẹ̀sẹ̀ kan náà ni ọ gbà gbogbo ẹ̀yin tẹ́ ń lọ dẹ òkété ń sàárè ń sàárè náà àbẹ̀yẹn ń lọ dẹ nǹkan mí náà ànábì ló wí bẹ́ẹ̀ o kásìrì ìrọ́mi mẹ́yìtì kàkásìrì yìí àyà gbóògùn èkú kan bá kán mọ́ èèyàn lọ́wọ́ nígbà tí èèyàn mú ẹni tí ń lọ dínrìn lọ láyé tọkàn egun rẹ̀ ni torí náà irú eléyìí èèyàn wàlàkọ́ríkà ramna bani adam àpọ́nlé ń bẹ lára ọmọ ànábì adama hayyan wà má yìíta ọmọ èyí ṣe ń ta àkànlé máa wá kì mọ́lẹ̀ a máa gé tó wù wá ń bẹ́ ọlọ́run bá kọ́ sànù wa náà ìbéèrè kejì náà ìbéèrè méjì làpá àbẹ̀rẹ̀ àlàkùlẹ̀ hal èdè lárúbáwá ni lárúbáwá máa fi dára wọn lóhùn ẹnu tó fẹ́ jẹ́ ìṣàlù ni pé bàbá lọ hajj làbáyíkà náà là ń wí.

téèyàn ń fẹ́ tì í ṣe yẹ̀yẹ́ ọ̀kan náà àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ wọ́n lórí ẹnìkan tí ń kírun lọ́wọ́ ẹnì yìí wá ẹnìkan wá wọlé wá bá ó sì fẹ́ fún un ní tíra kan tí ń bẹ nínú ilé yàhíá lẹ́nì yìí wá ń jẹ́ wá ń pé yá yàhíá kódìl kìtáàbà ẹ̀ǹpá yà nínú àfa inú àwọn sálàfù ní lakọ́d kafarta jẹ́dẹ̀dẹ̀ ìmánaka fakọ́d kafarta wọ́n ní ètè tẹ́ fi bí àfa onítorúpọ̀ lẹ́hùn anábìwá muhammad sallam kúl abiláyì wà wà rọ̀súlì wà áyàtì kúntùm tàzíún látàtàzírú kọ́d kàfàrtùm bàdà ìmánikọ̀ tàzíún pé ọ̀rọ̀ lọ́hùn èsì ń tà máa mú yẹ̀yẹ́ o nípa báyìí ọkú bẹ́tà Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Bọ́yá táwọn obìnrin bá níbẹ̀ rẹ̀, mo rí tí wọ́n ń ju pépà kan náà. Ẹ dákun, bó ṣe jẹ́ pé ìfẹ́ra ni àti afẹ́ra ni àfẹ́ra ni bó ṣe níbi tí òfin rẹ̀ dé níbi ẹbí. Síbẹ̀ náà ló dé pé ó níbi tó fi dé níbi rọ̀dọ́ àná. Gẹ́gẹ́ bí pé èèyàn lè fi ọmọ yẹn fún ọmọ ẹ̀gbẹ́ yẹn nísì. Síbẹ̀ náà ló dé níbi rọ̀dọ́ àná tó bá jọ pààyàn papọ̀. Bẹ́ẹ̀rẹ̀ yẹn ò yé o yẹ pé òfin àfẹ́rẹ́ ẹni àfẹ́rẹ́ ẹni ó níbi tó dé níbi pé ẹbí tó dáyàn papọ̀ tí mhm. bẹ́ẹ̀ ló ṣe níbi ọ̀rọ̀dọ́ àná àbí láíláí títí bẹ́ẹ̀ ló máa bá lọ láwọn ọmọ rẹ̀ ni a ti sọ a ti dáhùn àní tí ọba ti jẹ́ rọ̀bọ́ à yẹ́sírí fìlfòrò yẹ́sírí fìlfòrò ẹni ọba ti mú yàn nísìn gbogbo tí ó jáde tábá ní fòrò kìí sọ ọmọ nìkan o ìtumọ̀ fòrò ònú ṣẹ̀rí àníkíní ọmọ àtọmọ ọmọ àtọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ní ṣẹ̀rí òfin pé ábù ni ò pé ó mú ní ṣẹ̀rí àfihàn pé kíni fòrò ìyẹn ni pé gbogbo ń tọ́ bá jáde àti ń tó tún jáde àti ń tó tún jáde ní ara tiẹ̀ náà bí ṣẹ̀rí ọba sọ̀rọ̀ náà kò ní pé ábù kò ní pé ó mú ṣẹ̀rí ó pé kíni òṣùwù ìyẹn ò ní pé ara àwọn tóun ti jáde àtara àwọn tí àwọn náà ti jáde ìlà máa la nìhayà tó gbogbo ti rí nù. ìbéèrè látọ̀dọ̀ àwọn obìnrin wọ́n ní pé òun gbé ọ̀dọ̀ ya kan láti kékeré ya wọn gbé òun lọ sí travel òun wàá mọ̀ bóyá ó ti fún lọ́yìn àbí kò fún òun ní ọyàn ẹlẹ́kejì kan kọ́ ni pé wọ́n ní ṣé ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ọkọ ẹ̀gbọ́n ọkọ òun tí ó lè rí òun àbí kò lè rí òun. ìbéèrè alákọ̀ọ́kọ́ tí àyíbá ń bẹ láyé kí arábìnrin yóò béèrè kò burú bẹ́ẹ̀ bá mọ tọ́sá fún òfin ọlọ́run débẹ̀ ọ̀dà tí mo ṣẹ̀ṣẹ̀ gbọ́ nǹkan báyìí o kó wí bí àwàdà kó wí fún ìyá ìyá ò lè sọ fún ẹ pé bóyá òun fún un ní ọyàn bọ́bá wa lòun fún un lọ́yàn kó béèrè pọ́mọ ọdún mélòó lòun wà ń gbà ní á padà àdéhìí débẹ̀ ọyàn kọ́mọ tó pọ́dún méjì yàtọ̀ fọ́mọ ọyàn tó ti ju kínní tó ti ju ọmọ ọdún méjì lọ nípa báyìí lẹ́yìn òun fúnra rẹ̀ lè ó lè tẹ̀bẹ̀rẹ̀ eléyìí bí ọba tí ìyá ìláyé mọ́ láyú kàlẹ́ fòlọ́hùn nafsan ìlà àwùsà èyí tí ọ máa nì ọlọ́run ní bí lórí ẹ̀ ọlọ́run tààlà àlàmìnà kí ni bẹ̀rẹ̀ kejì ẹ̀gbọ́n ọkọ ìsinú maharamu o ẹ̀gbọ́n ọkọ alimautu là nẹ́bi pè sọlá sọlá náà torí bára bẹ̀rẹ̀ ti béèrè níjọ́ tó fin ta ń lè wọlé tó bin ta ń lè wà ní káliwá pẹ̀lú obìn àwọn èèyàn náà béèrè pé ara aita alhamu ara aita ìtumọ̀ hamu náà lè gbọ́n àbábúrò ọkọ anábíwá ní alhamu almaut òun náà lè tí wọ́n ń gbọ́ gbogbo náà dáradára tẹ́ ń gbọ́ láyé lónìí òun hmm, odidi gómìnà léyìí tí ọ̀pẹ́ tí ó jìnà náà gómìnà ọfọ àbúrò ìyàwó rẹ̀ ní oyún alhamu almaut anabi hmm, ti wí tẹ́lẹ̀ sallallahu alaihi wasallam. Hmm. sàwọn àríkù ìbéèrè tèmi ni pé ọ̀dà àrídọ́ àyè tí kóbìnrin bá bímọ ń sìn báyìí ṣíṣe rí àgbà wà láyé pé tó bá bímọ kó wá lọ gbé fẹ́nìkan kó máa bóun fún lọ́yàn tó ò ní tọ́jú rẹ̀ ṣíṣe rí àgbà wà láyé. kò sí ní tó burú mẹ́ẹ̀ òun náà ló fi fa túnmọ̀ ní gbogbo báàbò rìbọn àyí ṣẹgbọ́ ìtumọ̀ báàbò rìbọn àná ni pé for whatever reason obìnrin ò fún ọmọ rẹ̀ lọ́yàn ó gbé fẹ́nìkan kọ́ bá fún lọ́yàn àbóhun náà ń fún ó gbé fẹ́nìkan nígbà kan ó ti yé kìí ṣe wọ̀ kìí ṣe wọ̀. sáwọn rẹ̀ bí ìwé ni pé bàbá yàn ìyàwó bàbá yàn bóyá ẹmọ ìyàwó ẹ̀gbọ́n bàbá yàn bóyá ẹ̀gbọ́n ẹ̀gbọ́n bàbá yàn wá kú ìyàwó yẹn wà sọ wípé bàbá yẹn àbúrò bàbá yẹn ẹ̀ńtọ́ yẹn bàbá yẹn ó wá ní pé múbò ẹ̀ńtọ́ yẹn bàbá yẹn ó wá lọ kígbà tí ẹ̀ńtọ́ yẹn pé ẹ̀ńtọ́ jẹ́ bàbá yẹn ó wá ní kígbà tí ẹ̀gbọ́n wọn ti kú fóun fẹ́ ẹ̀ńtọ́ jẹ́ ìyàwó ẹ̀gbọ́n òun. ọ̀gá ìyàwó ẹ̀gbọ́n yẹn. bẹ́ẹ̀ ni ìyàwó ẹ̀gbọ́n yẹn kò sí láì fi ń bẹ̀. mo ń bọ̀ tí òun náà bá tún wá kú ṣé obìnrin yẹn ó lè jogún ẹ̀. ó lè jẹ́ inú ogún ẹ̀. ogún ta ni. ogún ogún ogún ọkọ ẹ̀ tó lókun ẹ̀. ẹ bọ́kọ rẹ̀ làwọn méjèèjì ní ọ ẹni sùúrù ẹni sùúrù nítàfà béèrè kò í sọ̀rọ̀ ẹ̀rín o kò í sọ̀rọ̀ ẹ̀rín wípé tẹ̀gbọ́n tàbúrò àbí tẹ̀gbọ́n tàbúrò ìyá jẹ́ ìyàwó ẹ̀gbọ́n ẹ̀gbọ́n wa kú àbúrò wà ní àbúrò wà láyé. ọwọ́ afẹ́fẹ́ yàwó ẹ̀gbọ́n rẹ̀ lẹ́yìn ìgbà tẹ́gbọ́n rẹ̀ ti tó ti kú àbí èyí ń bọ̀ ń bọ̀ èyí wọn ò sí nǹkan kan tó ṣe nù sẹ̀ríà ẹnu pé kò sópó nù sẹ̀ríà o pé aṣu ló pó fún ọ kò sí ìyún nù sẹ̀ríà o obìnrin yìí ni tó bá tẹ ẹ lọ́rùn bàbá yìí ọ̀ wá ní kàn pé mo ti fi ọ yọ ṣe bí ìgbà téèyàn fẹ́ fẹ́ ìyàwó yọ san sọ̀dáàkì yọ ra àwọn tó bá yẹ orí gbogbo téèyàn bí ìgbà téèyàn fẹ́yàwó àmọ́ ẹ àti jọlọ jòkó tì í kò sí ọ̀nà kò sẹ́nu ṣàríà ẹ wá ní sọlẹ̀jogún túláàsì ọkọ rẹ̀ tó kú yìí nísìnyí ọlẹ́tọ̀ sógun rẹ̀ bọ́bá ti bímọ àbẹ́lómi bímọ fọ́kọ yìí ìdá kan mẹ́jọ òun ní tiẹ̀ bí ọba bímọ abọ́kùnrin yóò bímọ ìdá mẹ́rin ìdá kan mẹ́rin gbogbo ń tọkọ ìfilẹ̀ òun ló ní. ọwá ń gbé pẹ̀lú ọkọ rẹ̀ tuntun yìí ọdún kan ní ọdún méjì ní ọjọ́ kan ní ọjọ́ méjì ní ọlọ́run ní títún dé bá ọkọ rẹ̀ kejì náà ẹ̀yìn lẹ́yìn ń wo pé àbúrò ọkọ rẹ̀ àbẹ́ kọ̀tàbúrò ọkọ kan ọkọ rẹ̀ ni bóun náà bá kú yóò jogun rẹ̀ nítorí pé ìyàwó rẹ̀ ni yẹ pé ìyá yìí náà ló kú kábúrò tó fẹ̀ yóò tó kú òun ìyàwó tóun ni wàláhù tààlà àdàmọ̀ sọ́dọ̀lọ́ táwọn obìnrin níbẹ̀ rẹ̀. naam ẹ̀hún láti sọ ni àwọn tí bàbá ẹ̀gbọ́n àbúrò torí pọ̀pọ̀lọpọ̀ obìnrin ni ọ̀ma àlá kí ni ẹ̀gbọ́n àbúrò lè rí lára àwọn ntí obìnrin tẹ́gbà àbábúrò rẹ̀ lè rí òun làwọn tí è ṣe pé ní lọ́mọlúàbí ọkọ ẹni lamọ̀ pé máa rí eléyìí lápèjúwe kóbìnrin ọwọ́ aró sọ sí orí ọyàn níwájú àbúrò rẹ̀ ọ̀bá múnú sẹ̀ríà kóbìnrin ọwọ́ túrun rẹ̀ lẹ̀ níwájú àbúrò àbí bàbá rẹ̀ ọ̀bá múnú sẹ̀ríà àmọ́ àwọn tí bí ojú bí ọwọ́ bí ìsàlẹ̀ ẹsẹ̀ rẹ̀ láwọn tá a mọ̀ pé ní eléyìí ètè tí máa tọkọ máa pé èmi mo gbọ́dọ̀ rí lè lára ìyàwó mi gbogbo òun là ká èèyàn mẹlẹ́yìn o ẹ àmọ́ká wá sọ di bí àwa ró sọ mọ́yà pé bẹ́gbọ́n rẹ̀ ni ìbá búrò òun ni ọba mo bẹ́ gbogbo eléyìí ní ń fa gbogbo rẹ̀ dánradán lẹ́kùn tíṣẹ̀rí àti tì tá à ń sí fúnra wa àjọra àwọn tí wọ́n máa wá bí wá pé ẹ dákun bó láàṣẹ nù ṣẹ̀ríà tẹ̀gbọ́n tàbúrò ni wọ́n wọ́n sì wá lóyún fúnra wọn bẹ́yẹn bá sì sẹ́rù oyún bẹ́ẹ̀ ọ̀sẹ̀ lọ́hùn ọ̀nà kìí ṣe ọ̀nà àbájáde wá kí ẹ̀sáré lọ yọ ẹ dènà kírú ọmọ wáyé ni nítorí náà gbogbo àwọn nǹkan báyìí ní máa dènà tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ هذا والله تعالى أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين Assalamu alaikum.